وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى ليس يتوقف الله يا شيخ صلاة الله محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين الذي ترى وراءه في كل ما جئت يسأله وهو بلاي هي صلاة المبام على إلى النبي يا الصحابة أتي وهو مسومة نعم مشلى محمد صلى الله عليه وسلم تجيء ما جئت به القيامة أما تتواجد بإذن الله تعالى ولشرح الأربعين النووية إليه كشف يوم حديث تنقل الأربعون النووية توفى ثم له ذكر البنات أتتي شلايين لتري حديث كني بلوان والله لوري حديث لك èyí tí àgbéyẹ̀wò báyìí lé ní insha Allah ta'ala òun náà ní alhadith sáré òun náà ní àdéhùn ẹlẹ́kẹfà àwa gbẹlẹ́ wọn bá wa gbẹlú wa wa bimanihi wa karamihi wa ẹ̀jẹ̀hi wa fadlihi ọ̀rọ̀ tí ọlọ́wọ́ ọba ò sọ tí àgbàmì ò sọ ọlọ́dàkùnrin ò tẹ̀wọ́ sẹ́yìn. ìwọ ọ̀rọ̀ fẹ́ ọ̀rọ̀ fẹ́ ní wọ́n já afá oníwàásí oníṣì máa ń kàgbákò níbi à ń sọ̀fẹ́ ẹnu ọlọ́dàkùn wọ́n sọ̀rọ̀ wa lọ́rọ̀ fẹ́ ẹnu yóò jẹ́ pé tóbi wá ń fẹ́ àti tá a nábì fẹ́ náà ní ìwọ̀n àtẹnu wọn jáde gbogbo àwa náà tá a sì máa kọ́ wa ọlọ́wọ́ lákùn mọ́ṣá sọ wa lákùn oníwàásí gbọ́ ọlọ́dàkùn tó jáde mọ́jẹ́ ká sí ọ̀rọ̀ náà wọlé ọlọ́run kò fà á nìyẹn sàn. alhamdulillah. والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم القيامة وبعد الحديث الثالث عن أبي عبد الله النعمان بن بشير رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الحلال خير وإن الحرام خير وبينهما ظروف من الكلمات الناس فقد اقتدر على دينه وعلمه ومن وقع في الناس وقع في الحرام فالراعي يرعى حول الحمى يوجب ان يرجع فيه الا وان لكل نفس حمى الا وان حمى الله تعالى الا وان في الجسد شوكا اذا صلحت صلح الجسد كله واذا فسدت هذا الحديث حديث في أقاتي وني حديث إليك فالمترد حديث ناس بنو البخاري اسم بنو مسلم kódà nù àná hadithi mbenu Abu Dawud mbenu An-Nasa'i mbenu Tirmidhi Wan-Nasa'i wa Ibn Majah ilé yóò jẹ́ àmọ̀ pé àti gbogbo ohun àlùkòtòkò ti ta òun náà láti bá hadithi dàkè èyí tí ó máa tọ́ka pé hadithi ńlá ni hadithi yìí nítorí bá a bá nu gbogbo jẹ́rà lẹ́fẹ̀ẹ́ bàá. láwọn tíra tá a sì gbà kúrú náà ní ìpìlẹ̀ ibi tá a mú bá wà lẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wasallam. kí ẹ ti pé gbà mí àwọn àfáà máa gbé náà lóko tó lù àti tà nígbà bá a àwọn tíra míì máa bí Musnad Imam Ahmad nígbà tí a di wọn àwọn ọmọ náà a di ẹ̀sán ọ̀sán ìgbìmọ̀ náà ìgbà ìmọ̀ náà àmọ́ ìpìlẹ̀ ni pé àwọn ẹ̀dá ń pè ní àlùkòtò ṣèta òun náà làwọn tá a kọ́kọ́ dáàbọ̀ yìí oníkà máa sọ nípa sahihul Bukhari sahihul Muslim sunan Abi Dawud sunan Tirmidhi sunan Nasa'i sunan Ibn Majah. inú tíra mẹ́fẹ̀ẹ̀fà olùdàtúwà bá hadith tàfẹ́ kéyì èyí wọn ó di akọ́kọ́ mọ̀ nǹkan ńlá bá ti dùn ọ̀kan lọ. ẹlẹ́ẹ̀kejì òun wá ní pé hadith dáhùn yìí hadith nàágìrìwò hadith ńlá ni lọ́dọ̀ àwọn afá islam ó dánú àwọn ahadith táwọn afá yìí ti ṣeré ó ní hadith yìí wá ọmọ kí wà lùmọ́mù náà wá wí ní wọ́n kó síra ìjọ ìkan náà àwọn ọmọ kí wọ́n kan bí wọ́n ní ìdílé àpá àwọn àpá àmọ́ tó ń gbà mí ìwọ́n ní kọ́sọ́rọ̀ náwáwí àwọn àpá tó ń gbà mí ìwọ́n ní àdínáwáwí ìsọ̀rìyì torí pé nínú àpá àbí nínú ọmọ kí ó fara gbolẹ̀ fún àpá dáadáa ó ní àpá àtàwọn ìwà ìdílé àpá tani wọn pè ní àdínáwáwí yóò. النووي الصغير àwọn náà ní kọ́mẹ́ǹtì kan lórí hadithi ẹ̀yà àrùbáwò lẹ́dàwọ̀ yìí wọ́n fi ṣàlàyé tíra wọ́n fi ṣàlàyé tíra àpá àwọn. ìdínú àwọn ọmọ kí wọ́n máa ń gbé tí àpá àwọn lárugẹ wọn. ẹ̀kọ́ wọn arúgbó lára àwọn àpá àti wọn ti lọ. ibi ìkọ́yìn ìbìlẹ̀ òsì yà ẹ̀dẹ̀rẹ̀ àpàtúndà. bó bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ ẹ̀rì tí ó sọ pé kọ́ọ̀lá ṣe é kúná kọ́tà sọ̀rọ̀ máa kọ́ sí ìtàwọ̀. bí a gbìmọ̀ Ibn Qayyim al-Jawziyya alayhi rahmatullah wọ́n ti wọ́n ti bá a bá wọn. àwọn afáà tí wọ́n ti wá lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí wọ́n ti máa ti bá wọn bá wọ́n máa ń àwọn afáà wọn wọn á wá bá àwọn afáà wọn níbi iṣẹ́ táwọn afáà wọn ti. kódà rí mú àwọn ọmọ kí ìmáàbí sàfà fún àlẹ́kà àtúntò inú àwọn àgbà fáwé àdéhùn àwọn náà wà wọn wá kí ọ jẹ ọmọ kí fún alhafi ibn hajar al-asqalani àlẹ́kà àtúntò wọn ní bí tí bàbá yìí fara gbolẹ̀ fáfá wọn ní àwọn fara gbolẹ̀ fún wọn púpọ̀ débi pé ó sì dàbí ní pé èyí ní jìnnà náà fáfá kìkì lé tí wọ́n lẹ̀ àdúgbò bí tá a bá wa gbé oníkéni wọ́n lè gbé lóun náà gbé. kódà ńgbà táwọn afá kan tú ìtàn wọn débì kan alẹ́ àtàkọ́rí àyè àmọ̀tọ́wà tó yẹ kó fi ṣe hajj ti nígbà tí ó tún ṣe hajj ó nígbà tí alhafi níbi hajj àti kò láyé ẹ̀dá kan tó lọ́wọ́ wọn tí ó jẹ̀ ti kọ́rọ̀ yìí ẹlòmíì náà ti gbọ́ pé àwọn tí wọ́n fún mi lókùnú ìsìlámù lẹ́yìn tó bí àbá àbírọ̀ àwọn àbá tí wọ́n ti lọ wọ́n yìí wọ́n ti lọ àwọn ìlú bẹ́ẹ̀. ìjọba ní ká tó bàbà àwọn àbá wa náà kí ní ká ṣe kí ni ṣe àṣejù àmọ́ àmọ́ bàbà àwọn àbá wa tí wọ́n ti lọ lọ. ẹ̀kọ́ ìsọnù lára àwọn èèyàn méjì ẹlòmíì ò pẹ̀lú lómi ti sọ àbá rẹ̀ ti gbà tó wọ́n débi pé ẹ nífẹ̀ẹ́ mọ̀ fún nǹkan ló tọ́jú níbi tí yóò mọ̀ tètè pé a ní ẹ̀ńgbẹ́ wa kọ́ wa kọ́ òbúrú àwọn yóò wọ́n kọ́ wọn. sọ anáwó yóò sọ fún yìí láti ní ìlà àfà lára aṣẹ́ tó wá ti bá àfà àwọn ni pé tíra àbáfà àwọn ọkọ̀ ní ṣàlà àfà ó lè mọ̀ lọ́wọ́ yìí nínú ẹ tó wá kọ́kọ́ dúró lò ipò kó ṣàlàyé tíra àfà àbíkáyé

wọ́n gbà pé nínú àwọn àdíìsì tó jẹ́ òpó múlẹ́rùmọ́jà nìkan ní Islam òun àdíìsì wà lọ. pé àwọn àdíìsì kan bẹ gbogbo tí Islam fẹ́ discourse tó wá sọmara ìjẹ nínú àwọn àdíìsì bẹ́ẹ̀. iṣẹ́ òní àdìmọ́mù ló wá fi ṣe ní ìdíra yìí irú àwọn àdíìsì bẹ́ẹ̀ kò ọ̀kan nínú ìlà tó gbé yìí. àdíìsì yìí ó ó tú wa lẹ̀ púpọ̀ ó fún wa ní rìlíìmù níbi àwọn nǹkan tí ò bá mọ kó ìdààmú bá yẹn àmọ́ fẹ́ni ó bá nìkan ṣe ni o fẹ́ni ó bá ní kíni ẹni ó bá nìkan ṣe òní tó bá ti gbàgbọ́ yẹ àdìsí yìí ó yẹ kó mọ fúnra rẹ̀ lọ́wọ́ yẹ kó fira rẹ̀ lọ́kàn balẹ̀ nínú ọ̀rọ̀ ìsìláàmù torí gbogbo nǹkan dáàmú tó gba ìsìláàmù ọ̀nà mẹ́ta tó pín sí náà bóòlù àti mọ wá bá mẹ́tẹ̀ẹ̀dá lò àdìsí wá pẹ̀lú ìyẹ́bù làbí ìdí náà lọ ẹni wọ́n pẹ́ bàbá rẹ̀ ní afa wa Abu Abdullah kí ni akókò rẹ̀ tó kúrí àná wò ó kọ sọ̀hábì ìlọ́dọ̀ wá ní An-Nu'man ibn Bashir ìgbẹ́jọ̀ náà. رضي الله تعالى عنهما وعن الصحابة أجمعين. أبا ونعمان بن بشير قلوا سرقي a ní mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run ẹni tọ́lọ́run ọba rántí wa lórí ilẹ̀ kí sàgbẹ́kọ̀ wa Muhammad sallallahu alaihi wasallam a ní mo gbọ́ tó jíṣẹ́ ọlọ́run ọba ń sọ̀rọ̀ tó wá sọ báyìí pé inna al bayyin wa inna al bayyin إما وراء جماعة وبينهما أمور مشتبهة لا يعلمهن كثير من الناس النبوة محمد أبا محمد بن بشير أنا لا أقول بيت عن النبي في إن الحلال بين pé dájúdájú nǹkan tó ń pè ní àláàlì dáàmọ̀ pè ní pé àláàlì tọ́lọ́ báyìí èlò ó yẹ ní ó kílíà ìnà ṣàlálà báyìí èlò ìdí ń jẹ́ àláàlì ó ṣe kí ni ó ti yẹ kí ló ṣẹ̀ríà pẹ̀lú àwọn tọ́ka tó wà lórí ẹ̀kọ́ tí kálukú ló ti mọ̀ pé halálù ajẹ̀rẹ̀ halálù náà fi hàrá wọn halálù ṣe ó dàmú ó dà ó dà ọ́là òkìlẹ̀ kájẹjá nínú ìdájọ́ rẹ̀ kájẹ halálù àbí hàrá kámutí kájẹ kúrútù kájẹ ápù. قاموسن تي يا موسى موسى قلت ما داوت ان الحلال بين اذن جه حلال ويجي يكد ورد وان الحرام بين إن جه حرام هناك له káṣe jùlọ kí ni ìdájọ́ àrọ kámútí kámúkúké káyáàlì ó kí àbí ọmọ kí ẹ̀rọ tọ alábìtẹ́jọ wa sọ pé wọ́n máa fọ́n kí wọlé wàbẹ̀yìnáwó máa láàrin méjèèjì yẹn pé láàrin tá a pè ní halal àti tá a pè ní haram òmùrù àwọn nǹkan kan wá ń bẹ láàrin méjèèjì mustabihat òmùrù mustabihat àwọn nǹkan wá ń bẹ láàrin méjèèjì tó ṣe pé ó bí ó jẹ́pọ̀ kò yẹjú kò fojú jọ àláàlì tán yányán kò sì fojú jọ àrọ́mù tán yányán anáwó níbi tí méjèèjì bẹ́ jọra wọn tó dàrú dàpọ̀ dé láyà àlàmùhùnà kàfíró ìrànà púpọ̀ nínú àwọn èèyàn kò lè wá nílẹ̀ níbẹ̀ kí ló pé púpọ̀ tẹ̀wé kò ní ìtó pọ̀ jù náà àwọn èèyàn ó lọ sí bí púpọ̀ ò ṣe ní mọ̀ dájọ́ rẹ̀ náà ó làwọn púpọ̀ míì náà ó ṣe máa mọ ìdájọ́ rẹ̀ amáyà tí ò ní mọ̀ dájọ́ rẹ̀ ṣe díẹ̀ àwọn tí ó ti mọ̀ dájọ́ rẹ̀ náà àwọn náà ní bíbí wọn ní ṣe díẹ̀ àmọ́rọ̀ ni ó gùdú tábà ní kíníkan mùsùlùmí ha ìyẹn ni pé yóò mọ farajọ halali yóò sì tún mọ farajọ haram yóò wá kóró yìí lóyún báyìí ah kí ni ilé ìjọ pé ló dà á ó tún máa ń jọ báyìí náà pé kò náà kí ni ìjọ pé ah, ah, a kò mú a tábàtún wá wò báyìí náà ó tún jọ pé ògbùn kẹ́rì báwọn adágbéwá ní ọgọ́rọ̀ sì ni púpọ̀ nú àwọn èèyàn ní mọ́ adágbéni tó bá wá ń báyìí ẹ mọ̀ wọ́n náà halal olóyanjú àbí kò yanjú báwọn ìgbọ́ tí yanjú kí a máa ṣe sí halal àmàlù àbí àtùmọ̀lù haramu náà yanjú kí ló ní a máa ṣe sí báwọn náà ká jìnà sí ayé ẹ̀gbọ́ tọ́ èyí tó wá rújú yìí bó láti wá ṣe láfi ní kò yẹ kí mùsùlùmí ó dára rẹ̀ láàmú tó bá ti dágbọ̀ ní àdéhìí tó sì níbẹ̀rù ọlọ́run torí yóò gbádìí ti yé gbà mí tí yóò bá tún bẹ̀rù yóò tó wá máa ní kí ní kẹrin tàwọn àwùjọ ìṣe àmọ̀ bí a ti ṣe àbí mọ́ ṣe àlọ́lù tuntun wa ní pẹ́sìkù kí ni pẹ́sìkù àlọ́lù wa sọ pé. àlọ́bí táwọn tó bẹ́ẹ̀ jọ pé àmọ́ bí àyà sí ìbá wa délẹ̀ bàmánì dákọ̀ ṣùgbọ́n ẹni bá wa lè páyà àwọn òrùjú yìí ọ̀nà láti wá páyà rújú ni pé kí n wá sáfún yìí ìlú ah, rẹ̀ kó wá sáfún pé á ah, kí n lè máa kó sínú haramu ìrújú ìdẹ́bí rẹ̀ ẹni bá wá lè páyà rújú wàkọ̀dì sẹ́bùrọ̀ àdìdí ní wà ẹ̀rọ wàkọ̀dì sẹ́bùrọ̀ àdìdí ní irú ẹ̀mí ó ti protẹ́tì ẹ̀sìn ara rẹ̀ wà ẹ̀rọ ó sì protẹ́tì personality rẹ̀ pàpàdé jẹ́bùrọ̀ á lè yí ìníyí wà máa dá wà ẹ̀rọ ó ti protẹ́tì ẹ̀sìn ara rẹ̀ ó sì protẹ́tì personality ara rẹ̀. ìyí òun ni pé igbó bá ti ṣọ́ra fún tó ń dún kò ní kó sínú tí ó fi ṣẹ lọ́hùn níbi ẹ̀sìn ìgbò bá fi ṣọ́ra fún tó rújú kò sì ní kó sí tí ó kó bá pàtàkì rẹ̀ àwọn yòókù ìdààmú ìdíjà tí náà mú sí so tó bá ti ṣọ́ra fún rújú ìjọ ìrújú yóò sàmù so kò ní fọ́ọ̀lù sínú tí ó kó bá bí ẹ̀sìn kò ní lè tẹ́lọ̀ ìwádìí tó bá yẹ pé halal ní ìdẹ̀dọ̀ kọ́ ní kó lè lọ́rọ̀ ìdẹ̀dọ̀ tó bá yẹ pé haramu ní oókú ti sáfù lẹ́lẹ̀ kò fi ní bọ́ sínú haram wà ìrùdù yìí nationality ẹ̀ sáàni tí wọ́n fi bú ni tí ò bá oókú ti ṣe wọ́n ní rí tí wọ́n fi bú ayé ẹ̀kọ́ lọ́rọ̀ àdájọ́ àbọ̀ ajá tí mùsùlùmí ó wá mọ sáásábí kí ọlá kó rújú nìyí pẹ̀lú akóso ní ìjọ ẹ̀kọ́ kó sí. anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabuwa tẹ̀síwájú pé wọ́n máa wọ́pọ̀ àbí ṣubùhá arábìlẹ́ni tó bá wá fọ́ọ̀lù sínú àwọn òrújú wọ̀nyí tí ò kí ẹ̀ tó wá bá ara rẹ̀ nínú òrújú yìí wọ́pọ̀ wápà ìṣàrọ̀. ẹni tí ò bá ti kí ẹ̀rù bí yóò kó sínú tó jẹ́ ṣàrọ̀. anábì arẹ́kùn alákòjú anábì alákòjú ìjẹ́ ibi gbọ́rọ̀ ilé ni pé tàrọ̀ àyí ó dà gẹ́gẹ́ bí ẹni tí ń da ẹran ẹni tí ń da kí ń jẹ ẹni da ẹran يرعى حول الحمى إيوان دارو أبين دارو أبين دارو أبين دارو ó wá ń dà kọjá lẹ́gbẹ̀ẹ́ ọgbà kan oko kan tó ti ra gbàdé wọ́n ra gbàdé oko yìí òun wá ń darun kọjá mẹ́rin ànábì ni yóò ṣíkú in tó súnmọ́ ní fẹ́ràn rẹ̀ kí n gbà wọn ìmí ò padà ya mọ́ lọ́wọ́ tí ó wọnú ọgbà tí ò lè tí ó wọnú oku tí ò lè kí wọ ànábì ni bẹ́ẹ̀ni tí ń bẹ níbi in tó ń dú fóun náà ti rí so tí ò bá fi ń tó ń dú lẹ̀ yóò padà kó sínú ṣàwọn gẹ́gẹ́ bí jẹ́ kéde yẹn bá ń daran kọjá lẹ́gbẹ̀ẹ́ ọgbà tẹ́lára gbàdí èyí ó padà kó sínú kínú inú sọ́lá. anabuwa muhammad sallallahu alaihi wa sallam bata tiwa duk eyi anabi ni ẹsẹ ti gbọ́. ó ní gbogbo àwọn tá a máa ń pè lọ́ba lọ́ba náà máa ń ní ọgbà tí wọ́n ra gbàdí pé ẹ̀yìn ìrògbọ́dọ̀ débi oní ẹwà gbọ́ o. àwọn ọgbà kọ́lọ̀ náà wá ra gàjì lọ́dọ̀ wọ́n bó fẹ́ kọ́ máa dábì àdábò dé bẹ́ẹ̀ òun náà làwọn tó ṣe léèwọ̀ yìí ò ló dàbí ọgbà oko tọ́lọ́run tó ọgbà tá a ṣe yìí o tá a ra gàjì ẹ gbọ́dọ̀ dé bẹ́ẹ̀. sọ̀bọ́ ò lẹ̀ ṣe wá ní débẹ̀ ni pé ǹjẹ́ ẹ bá mọ̀ kó lè fẹ́ sun yín débẹ̀ náà àbíkẹ́ ṣe kí káfà kan máa kú kéwú kó máa ní wà láàjẹ́ kọ́rọ̀ bú sí iná lọ́wọ́ ọba wú ẹ má sùn mọ́ sí iná ló sọ òní káwọn ó má ṣe ẹwọ́ wa pọ̀ ẹ lákòó níbi dẹ́ ẹ̀ bá súnmọ́ náà lẹ́ẹ̀kí ní ṣe bóòlù ẹ̀ dìde tẹ́ ẹ̀kí ní ṣe kí ni dẹ́ ẹ̀ ní súnmọ́ àmọ́ bí ṣètọ́nù ṣe máa ń darí àwọn ẹni tó bá fẹ́ balẹ̀ ayé wọn jẹ́ bí kí wọ́n dorí wọn anabu abu muhammad sallallahu alaihi wa sallam anabi ní tẹ̀síwájú pé ó ní ẹ̀sìn tẹ́tí bọ̀. ó ní bẹ níbi bọ́dì ara wa mọ́tòkọ́ ẹran kan bẹ nínú bọ́dì ara wa. ìjọ tẹ́ràn yìí bá ti ń da tí bá sí yìí bá ti ń da gbogbo ara wa ní òmọ̀dá lásìkò yẹn. tó bá ilé ti bàjẹ́ gbogbo ara náà ló ti bàjẹ́ délẹ̀ ó ní ẹgbọ́ ọkàn náà ló bá jẹ ẹran náà tọkàn bá ti ń dà gbogbo ara wọ́n mà dà tọkàn bá ti bàjẹ́ gbogbo ara wa ló wọlé kí ni yóò mọ̀ bàjẹ́ hadithi yìí àtúgbò yèrè ni yíwá lára yẹn àkọ́kọ́. إن الحلال بين حلال ويجب tẹ́lá ترى hadithi àwọn afáàpin àwọn ìdájọ́ islam sọ́nà mẹ́ta àwọn ìdájọ́ kan bẹ yóò yẹ kí yóò kílíà ní pé ẹ̀tọ́ ni àwọn ìdájọ́ kan bẹ yóò yẹ kí yóò kílíà ètè haram oníwèlú ìkẹta wá ní pé àwọn àdájọ́ kò mọ̀ wá bẹ yóò mọ̀ a ní mọ̀ bóyá sójú ilé ìyẹ́ká fi wò ni àbí òkè ilé. إن الحلال بين وإن الحرام بين halal tó bá ti kílẹ̀ kí mùsùlùmí máa jẹ́ o níbi nǹkan wíwọ̀ kò mọ̀ wọ́ lọ torí pé halali bóò láti ṣe máa ń mọ halali ó ní pé al-aslu al-aslu fi al-ashya al-ibaha ìpìlẹ̀ ni bi al aslu al aslu fi al ashya al ibaha ipile ni pe gbogbo nǹkan tá a bá ti lórí ilẹ̀ halali ìpìlẹ̀ lọ. àyàfi tabarẹ́ nìyí. ìpìlẹ̀ kò yẹ kó àwọn afáàtú máa ń ṣe ìsìn náà wò wọ́n ní ilẹ̀ àlùmẹ́ta pàlùmọ́nà pé ìpìlẹ̀ ní pé gbogbo nǹkan aláàbí àmọ́ ẹran tá a bá bá tá a kàn bókù rẹ̀ lẹ̀ yóò ní ti aláàbí torí pé àmọ́ bá ti pa àti bá ti mọ̀ ká tó lè jẹ́ ẹ̀wọ́n ní yóò náà ti bọ́ sábẹ́ pé náà sùn yọ náà gbà wọ́n nínú àbí o. akàrà obìnrin ló kò kọ́kọ́ wá ní àwọn ọjọ́ ìyàwó mi ni wọ́n ń súnmọ́ àhà ọkọ̀ọ̀kọ̀ fẹ́ni báyìí náà pé ṣéyàwó rẹ̀ lọ rí àmọ́ bíyàwó mi ti ga náà ló ti ga àbíyàwó mi ti lára náà ló ti lára àbíyàwó mi ti tírín náà ló ti tírín àbíyàwó mi tètè náà mo lè rí ìjábò bíyàwó mi ah, ah. wọ́n jáde rí náwó àwọn ọlọ́rọ̀. so alhalal gbogbo tá a bá ti rí kíṣẹ́ ìyá òsọ fún wa pé ẹgbẹ́ bèbí ẹ halal àyè ti máa ti lé wọ̀ fáwọn. wà ní alhàrọ́ bàbá yìí haramu náà ti kílẹ̀ kí ni nǹkan tí ó máa jẹ́ haramu ó ní gbogbo tọ́lọ́wọ́n bá bá ti mú ẹ̀ ìwà fún wa ní àlùkò àyè fi ẹgbẹ́ bèbí ẹ̀ ẹnu ẹlẹ́dẹ̀ ẹ má dìde ọtí mímu ẹ má dìde zina ṣíṣe ẹ má dìde ẹ̀yà ajá ẹ má dìde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òkú bèbè tẹ́ ẹ̀ bàbá ṣe bá kúrò àkójẹ́ mọ́ ẹ̀ ẹ kàn rí pé ẹ kàn gbókù rẹ lẹ àbí kò tiẹ̀ pa dáńtó lókùn bèbè gangan lọ ó lẹ́ẹ̀rẹ́ tí yóò wà tó kú pé wọ́n dúró ó kàn bí a wọ́n fẹ́ràn bọ̀ láti north àwọn adétò ti ṣàgámù wa mi àbílẹ̀ kùlé wa mi ẹran ni wa kú mọ́tò wọn wá ti òkú rẹ lẹ ẹ̀yìn kan wá ń lọ rí ẹ̀ ń lọ rí pé àìmọ́tò kan ní àìmọ́tò ìjọba àìmọ́tò àìgbàgbọ́ ìsìlámù èyí máa débi irú àwọn ọmọ abẹ́ torókùn yìí sọgbọ́n àwọn èyí ẹ̀rí ti gbé wá fún wa pé haram ni. tọ́ ẹlẹ́ẹ̀kẹta owó alọ́rọ̀ tó wá máa ń dàbí pé bẹ́ẹ̀ bá ń fojú kan wò báyìí ojú halal káì ní tẹbá sì ń fojú kan tún wò ojú haram ẹ wá mọ̀ dájọ́ wò tẹ́ bá wo bá ìyàwó tó á fi ní ìjẹjọ aláàrùn tẹ́ bá tó wo bá ìyá ní ìjọ àjọ haramu àpòjúwe aṣọ ní ìpè ẹran òkú gbèdé kí pé tìrìbálùbá ní pèlè haramu àbí àwọn import àwọn adìẹ kan wà. ayé wọn ìjà lè jẹ́ àbá lè jẹ́ ìyún lẹ́ mọ gbọ́dọ̀ wá láwọn àbá àfa ọ̀rọ̀ tó kí mara wọn lẹ́nu ẹgbẹ́ láwọn àkókò kan ti lọ báyìí fúlẹ̀ lù mí sọ àwọn nàgbé súnà ìdánilẹ́gbẹ́ torí ẹgbẹ́ áà àwọn yìí máa jẹ tọ́kì àti tọ́kì jẹ́ haramu ẹran aláàlú ìwọ́n lọ bá wádìí pé èyí tí wọ́n ti wọ́n ti ṣe kí ṣe jẹ bí ẹ bá máa jí ẹ lẹ́kùnrin rẹ̀ ló pa kí ni yóò jẹ wọn haramu nígbà tó ń gbé díẹ̀ pẹ̀lú. àwọn tó bá ní wọ́n ní kóòtù àwọn nínú wa bẹ̀rẹ̀ pé hmm, ká lè sọ pé ẹran tá a ká mọ ọmọdé ìwádìí wa fi rinlẹ̀ ṣe àwọn ọdún kan bẹ́ẹ̀ o àwọn chicken báyà báwọn ẹran báyìí wọ́n èé máa dúró wọn bí ṣẹ̀yà àti agbóhùn ẹran o wọ́n kàn máa ń kó wọn sórí agbada tí ó fẹ̀ wọ́n dẹ̀ fi náà lẹ́sìkì ṣọ́ọ̀tù gbogbo wọn lẹ́ẹ̀kan náà láàárín ìṣẹ́jú márùn-ún gbogbo àwọn ajẹun pátá ní wọ́n tàbí náà kó sórí ẹ̀ gbogbo oṣù tí wọ́n dún mọ́ kí ló bí ìrìnà ó ti lòkú gbogbo halal àbí haram haram ẹni kó tún kí àbí òkè náà tọ̀ àwọn àlúmí ń bẹ tán ti máa ń gbọ́dọ̀ àwọn kiri ìwọlé wọ́n máa ń dúnbù wọn bá ti máa ń dúnbù àtẹ̀ dó àwọn náà lọ ṣe àwọn máṣíìnì kan tó yẹ pé wọ́n ti ṣe nǹkan tó ti dàbí ọ̀fẹ́ sílẹ̀ wọ́n ti wá kó àwọn adìẹ yẹn sórí nǹkan kan táwọn adìẹ yẹn bá ti ń kọjá mẹ́ báyìí ìyẹn ó kàn máa gbé wọlé kan náà píú píú wọ́n ṣe bí sọlá àkàtúntò máa kọ̀ǹtúrò kiri yóò ti máa gbé àwọn adìẹ wọn yóò máa gbé wọn bẹ́ẹ̀ yóò máa gbé wọn bẹ́ẹ̀ wọ́n tọ̀ àwọn apájú ẹ̀wọ̀ ló ti wà. àjọ̀dún ọ̀nà méjì dọ̀dún pa nǹkan lágbàá yìí wọ́n pa àkàn lọ́dọ̀ tí ó bá ṣẹ̀yà wọ́n pa nínú tí ó bá àwọn akóde kiri akóde kọ́kọ́ kó dojú ṣe mùsùlùmí tá a bá fojú báwọn tí wọ́n ń ju ló ti wá kí là á halal tá a bá fojú àwọn tí wọ́n gbẹ̀rù ju náà ṣọ́ọ̀kì ẹ̀ kí là á àrọ̀ tọ èyí táwọn àwa arígbẹ́ kó wọ̀ ní ìlú yìí ojú òde ká lùwọ́ ní méjèèjì ó ti ní gbà ní ìlú fáwọn ìtakọ̀ ṣùgbọ́n á tọkọ̀dọ̀ sẹ́kọ̀ọ́ àlejò yìí wáyé ẹni bá lè wọ́n fi á ah, tí bá lọ ní wọ́n dúró ẹ̀ tó bá ti kó wọ́n fi náà ṣọ́ọ̀kì ẹ̀ ní kọ́ àmọ́ wọ́n èmi ò jẹ́. فقد استبرأ لدينه àmọ́ kan náà wọ́n ra wọn wá sí wàhálà láwọn àdúgbò wa ní lọ́wọ́ nígbà tó bá ń lọ ilé máa kú ká ẹgbẹ́ náà wà kọ́ wá ṣiṣẹ́ ní ọgbà. èyí táàbì mọ dààmú àwọn kúrò lẹ́yìn tí kó kúrò lẹ́yìn nígbà tí ó ṣe fáyé ti gbà àwọn èyí tó wá sáwọn àdúgbò wá ń bẹ̀rù àkọ́nà kùtù lórí ní wọlé ọ̀rọ̀ méjì báyìí ó kì í kú tọ́nu ẹ̀bùn náà ti ń pa ń bẹ̀ á ah, wọ́n ń pa bó ti yẹ kí wọ́n pa ní kí láti fẹ́ sọ báwọn ó tún di kínú ìgbóyà rẹ̀ nìkan bá tún ní à ah, kú tọ́nu ọ̀hún náà ọmọ tó ń kó wọ ibẹ̀ náà ni àyẹ̀kẹ́ tún ní ìdíkà tún náà bóun ní ti wọ ọ́ láàkín àwọn ọ̀rọ̀ bá wù yìí ẹni tí ò bá ka ìtọ́ náà bá kún fún òpin nínú aláàbá àkúrà wa sí ìlú ẹ̀dá mi bísí láì wípé wọn aláàmì dì ọ̀tọ̀ ni wọ́n ṣe bísí láì kan tó pẹran ọ̀tọ̀ ní ìlú ọ̀tọ̀ ni wọ́n ti ẹ̀ wulẹ̀ pákó tiẹ̀ bíṣẹ̀ dé àdìgbò pa ẹni ká lọ́rọ̀ bísí láì ni àyèmọ́ torí ìwọ̀n jẹran o jẹ́mú òkú àyèmọ́ ti kí ni àyèmọ́ torí ìwọ̀n jẹran tó náà ti gbìyànjú ọ̀lọ́wà lẹ́gbàá tí ayé àtẹ́bí àwọn ẹran kan máa ń bẹ tí wọ́n gbọ́dọ̀ wá àti mọ́ sẹ́dákọlọ́ àbọ̀ ìdákọlọ́ sí bóò ní ká títí àtẹ́bí òlé tó bá ẹ̀yẹ dárúkọ ọlọ́wọ̀ ọba tẹ́ bá sì ti dárúkọ ọlọ́wọ̀ ọba yìí tán ẹ ṣe kí ni ẹ̀jẹ̀ jù ẹ̀yẹ dárúkọ ọlọ́wọ̀ sí ẹ bá sì dárúkọ ọlọ́wọ̀ sí ẹ ṣe ni ẹ̀jẹ̀ ọpa nínú so ọ̀rọ̀ wọn dárúkọ ọlọ́wọ̀ dárúkọ ọlọ́wọ̀ tó lágbára fún ènìyàn táwọn bá ti dákọ lọ tí wọ́n bá ti bẹ́ẹ̀ jẹ́ ìwọ́n ṣe géèmù wọ́n dákọ lọ nígbà tó lọ́wọ́ bá tó fọ́n lánàá kọ́ra ní kó wà tó àmú lẹ́bí ní ẹkún ìtìjáàbá ẹnu lápò pípẹ́ ẹran táwọn wọn fi ṣẹ́ ní bá bí ẹ̀yin mùsùlùmí lè jẹ́ ẹ̀dá kò ṣẹ́bí tó láàrin pítà ní wọn dúró ẹ̀ sọ̀rọ̀ wọn dọ̀rọ̀ ẹ̀ bá mọ̀ sọ̀rọ̀ wọn náà ti mọ̀ pé yóò sá ní ju wọn wù àmọ́ tó bá ti dọ́dọ̀ tiwa kí làwọn kan sọ bísímìlà but tíṣù tó wà nílẹ̀ ní pé bóun náà ti ń pa èyí ò ní kọ́ dùsọ̀ wọ́n dàrú èyí ò ní kọ́ wò yí sí èyí ò ní kọ́ wò bá ti gbé lọ́wọ́ rẹ̀ àwọn nǹkan tó wá ń bá ìwà pọ̀ tí ó rújú so tí nǹkan bá ti ń rújú èyí tó jójú ṣe mùsùlùmí ni pé àmàlìtàkọ̀ ṣubuhat fàkọ̀dì tẹ́bùrọ̀ àìdíhìí wàyẹ̀. ṣẹ́lá ní sọ́jẹ́ ń pẹ tó rú bí ṣubuhati o ní pé a ṣubuhati túṣbí mulhaqqa fi akthar al-jawab iná pẹ̀lú ìrújú náà ìrújú ni pé bá ń wó wáyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni yóò sí ẹjẹ́ àbí tó tọ́ ni ìdán pẹ̀lú orújú láàrin halal àti haram yóò fẹ́ ẹjọ́ halal wọ́n wọ́n sẹ́tẹ̀lẹ̀ ẹ́kà mọ́ sí èdè pé àpọ̀ ah, sábádẹ̀ wo kìíní kìíní kan jọ ní ọgbọ̀ tàbá tún wú ilé ìrìn kan nínú ṣùgbọ́n tí wọ́n máa ń tẹ̀sí rẹ̀ ọlọ́pàá àpàdé àgbọ̀wọ́ rẹ̀ kìíní wá máa ń bí kí nǹkan ń dún fún yàn ẹni pa sọ́lẹ̀ pẹ̀lú kàtà mẹ́bí ni pé láàyà àlàmùhùn nàkàtírún ó lọ́pọ̀lọpọ̀ púpọ̀ àwọn ní kò sọ pé àwọn tó pọ̀ jù náà nínú èèyàn púpọ̀ ò ní mọ̀ agbọ́yé rẹ̀ tó wá ní pé èèyàn púpọ̀ náà tún ni yóò mọ̀ mọ̀ but àwọn táà ní mọ̀ kí ló fà àwọn àfáwà mọ́ àwọn ọ̀rọ̀ síbi mẹ́rin kan wá Sheikh Muhammad bin Salih al-Uthaymeen ní ìlànà tó náà nígbà tó ń ṣe sáré wà àbíkì àwọn náà wá kó òkú mẹ́rin lọ́wọ́ ọ̀dára kọ̀ọ̀kọ́ èyí tí máa ń bí kó ń bú òun ni kíndàtò lẹ́yìn kíndàtò lẹ́yìn òun ni kí mọ èèyàn mọ níwọ̀n kí mọ mọ jìnnà tó torí mọ̀ tí ò bá jìnnà ìmọ̀ tó bá jẹ́ pá bọ́ ìmọ̀ àbí tí ò tó nǹkan yóò fa kọ́rọ̀ òdélẹ̀ kí ẹ má lè mọ ní ìfẹ́. ṣùgbọ́n àbá àtàn bá jókòó tì mọ̀ dáadáa nǹkan tí wọ́n bẹ́ẹ̀ rò kọ́ rújú kedere báyìí nínú ọ̀nà náà yà àwọn ọlọ́pàá tí wọ́n á wù bẹ́ẹ̀ lọ́rọ̀ tá a sọ nísìnyí ha mi ò jẹ́ tó fi wọ́n lára ẹ̀kàdé àwọn ọ̀rẹ́ mi ò kò náà ti tọ́ kí ti mẹ́rin kódà ibi báyìí báyìí live and direct ṣe ẹgbẹ́ ẹni tó nímọ̀ nípa èyí ó ti ju ẹni tí ò mọ bọ́lọ̀ rẹ̀ ti wá torí ẹ pé ìmọ̀ irinṣẹ́ ńlá ni o fún mùsùlùmí ní ẹ́gìrì pé wọ́n máa ń sọ fún wa pé tó ọba tiẹ̀ wá lè jó ní mímọ̀ tó ń jòkó sí ìmọ̀ yẹ́ni tí ó mọ̀ wájú ta àmọ́ tọ́mọ̀ bèrè lè ọ̀pọ̀ wa ọba gbọ́ ìdí òyìnbó bèrè lọ́wọ́ àbá àtọ́sí ọ̀rọ̀ méje ṣàlàyé òkú yìí ọ̀bílẹ̀ yẹn fún amọ̀ ọ̀bílẹ̀ yẹn yẹn láti mẹ́rin wá mẹ́. tọ́ ọkàn jù kúkàlẹ̀ ọ̀fẹ́ wà wọ́n ti mọ nǹkan sí àìmọye mùsùlùmí lè lómi wà ló ti mọ nǹkan sí. mo mẹ́nìkan ẹni táwọn yà á fà àdìgbọ́nọ́sọ àdìgbò wọn ó wá lẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbọ́n kan èyí wà lẹ́kọ̀ọ́ yóò wà lẹ́kọ̀ọ́ mi èyí ò jẹ́ mùsùlùmí ẹ̀gbọ́n rẹ̀ tó jẹ́ mùsùlùmí òun náà kí kódà tó ti wòlé mọ́ ẹ̀kọ́ ìlànà ìjọ tààrà ẹ̀náwó ìlànà. àbá yóò á padà sọ̀rọ̀ rẹ̀ bí ẹ ti tẹ̀lé wá ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ti tẹ̀lé ilẹ̀ ìjọba ti ìsìlámù ìsìláàmù yìí dá ẹja jọ mọ́tì àbí ìṣòwò yọ tó ń bá ṣe pẹ́tù ọ̀gẹ̀dẹ̀ dìbẹ́tì ẹ̀gbọ́n tá a wí ìwé ni o bí tí wọ́n ń dúgbé lé bẹ́ẹ̀ ní jáde bí tí kó tẹ̀lé bẹ́ẹ̀ ní jáde ibẹ̀ náà bá tó akọ ọmọ níbi a. èyí ẹ̀gbọ́n mi ò ní tó náà ti rí mọ̀kúránì bá bá bí gan pé èrú táǹkì mo ló wà mọ̀kúránì kò lè dọ́kàtà jama wàhálà hàn kẹfìrì nínú mùsùlùmí yìí ọ̀gọ̀rọ̀ àwọn táwọn ń pè mùsùlùmí lèmi bọ́pọ̀ lọ́wọ́ wa ni ẹlòmíì fi sọ di débi pé àwọn àpá àdìsán náà gbọ́dọ̀ lọ lọ kan àwọn kankan bẹ iṣẹ́ àwọn àwọn àpá àwọn ẹsẹ mọ lóòótọ́ tó bá ti sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ ṣẹlẹ̀ àgbọwọ bọ́tà àwọn kankan bẹ ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmí ó gbọ́dọ̀ mọ iṣẹ́ àfikún nímọ̀ ìpàtó ọlọ́wọ́n bá sọ pa ẹ̀ àwọn apáàdé ọ̀dọ́ náà pé wá ah, ìwọ náà mọ̀tẹ́ ń lò jáàbù jáàbù tó ń lo ìwòlówó àlùkòrá ni ah, àá kọ́lẹ́nu àwọn àbáà ni àà ah, ẹlẹ́ àìmọ̀tẹ́ ń lò ní fọ́ọ̀mù tó ti gbólówá wà àwọn àbáà náà ló da àwọn ló da jẹ wọ́n ló da jẹ kó kí lẹ̀ rí rẹ̀ ẹ ti ọ̀gọ̀rọ̀ ẹjú kí ìwé ni pé ìrọ̀lẹ́ kí ìyóya ṣùgbọ́n bí alẹ́ àbí ìmùtẹ́ ṣe ń gbó ló ti wá kò mọ́ bó ti wá ká pàṣẹ rẹ̀ kò mọ́ ìbọ́jẹ́sì ní pé ẹlòmí ìbò mọ́ kí la mọ́ ń lò ìlòkú àtọ́lù ṣùgbé ilẹ̀ ààdìbà tí sọ̀rọ̀ dídá tí sọ̀rọ̀ ìbò mọ̀ yóò sì yóò sì kí mu ìgbọ́ ni wọ́n sì ti dúró mọ́ kí tí ó tọ̀ níbi ìrì lọ́dọ̀ àwọn tó mú ọlọ́rẹ̀ tó bá lọ́kọ̀ àn olùwàjọ̀ tó láì fi kọ́ ní kẹ́ mọ́ mọ́ ọ̀dọ́dọ́ kọ́ ní kẹ́ mọ́ ogun ẹ̀ àmọ́ ní ẹlú ẹ̀hẹ̀lẹ̀ ó ní bẹ́ẹ̀ yóò bá ti mọ̀ ah, ààrùn láìpọ̀ àmọ́ pásítàlú ẹ béèrè lọ́wọ́ àwọn ẹni tó mọ̀ so wọ́n ní ọ béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ ọ béèrè ọkọ̀ dáhùn ìgbésí ayé kò sì kílẹ̀ yín sí ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ni ẹ̀yin ẹ béèrè tó sípù jù nínú tó ṣe ẹ̀dẹ́mọ́sàgbàrá fẹ́ẹ̀ níbo làlùwàlá wà ní kò hàn aláìkòkò wọ́n ti ń dàgbò àlá kí lọ wá jẹ́ mùsùlùmí bí kò máa mọ́ kẹ́kẹ́ ẹgbẹ̀ pẹ̀lú òkú báyìí ó dà ọmọ fọ́ọ̀lù kẹ́ ẹ̀rù mítẹ̀ nínú tàgbàjá nínú tàgbàjá kan tó lè wá àjọ alátàkì olúwa náà tí ò bá ṣe wà ní kòrán ní olúwa náà mùsùlùmí àtìlí tó gbọ́dọ̀ lè ní ìrẹ́spọ́ǹdì tòkìdí àbá ní ìsìlámù tó ń ṣe tó lè júwe pé ibà ìlú wa kò ní ìdíkò lọ ní tí ó kò dàbí àbá gbogbo àwọn àbá dojúbọ̀ lè lè dìfẹ́ǹdì àwọn nǹkan kọ̀ọ̀kan there are some certain things tó yẹ kó lè dìfẹ́ǹdì kí lábàá ní islam kú sí tó ń lẹ́kọ̀ọ́ lọ nípa ẹ̀ wọ́n tó bá ti rí pé ó dé lẹ́bùn kan lè bí ẹgbẹ́ àlò àlá tó ò lè ṣàlàyé bó ṣe jẹ́ ó bú ọ̀gán nìyẹn ẹni bá ti sọ yìí ẹni ọ̀kan ti ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ báyìí bá ti sọ yìí pé mo làlù aláwà èmi ni mo gbọ́n lè gbẹ nígbàgbọ́ mi ìgbìmọ̀ ló wà. ẹ máa mọ bèbí náà tẹ́lẹ̀ ha lórílẹ̀ láàpá ló pé níbo ni ẹ̀rí àrí ẹ̀rí kìíní kan wà ìgbìmọ̀ mọ́. ìṣe ṣe é bí ọ̀gọ̀rọ̀ àwọn ìta wa ń pè ní sùúrù lẹ́yìn bí wọ́n ti lọ. نسأل الله السلامة ọlọ́ọ̀ni kan ní kó là wọ́n. àwọn tí wàá máa ń bí kọ́rọ̀ òun ni òun ni pé kéèlà tẹ̀rẹ̀ tí màwùbá ti yanran ní tó ó lẹ́yìn tó já àbá tí ìjà àbá rẹ̀ ò bá jẹ́ pé ọmọ ojúwọ́ tíra tí ọmọ ojúwọ́ tíra dáadáa ọ̀rọ̀ tí ò yẹ kó wúlú yóò lọ ní ní ti fà kọ́rọ̀ wúlú àrẹ́bí ṣe ní láyé alámọ̀hún nàkàfíró ọ̀pọ̀lọpọ̀ ní òní ìgbọ̀n tó náà ní ṣe wà ní wà ìgbọ̀n tó jìnnà bọ̀ àwọn tó bá wá mọ̀ tó ti lòun lèmi bóyá bí àwọn nǹkan kan bẹ kò sí bí àti bí màtí lè jìnlẹ̀ tó ọ̀nìmọ̀ kó lára láti gbá lọ ọlọ́wà sọ́rọ̀ bí alùpàá rẹ̀ wò nínú àyà tó mọ̀kànlá tó húnnà ọmọdúnlá ọlọ́wà ayà kan bẹ tó yẹjú alùpàá ó kílẹ̀ dáadáa ọlọ́wà yíò ní àwọn ìyá alùpàá ọlọ́run wà wọ́kọ̀rù mú tọ́ṣà bí hà ọlọ́run ní àwọn àyà kan wá ń bẹ oòrùn oòrùn èyí ò lè mọ̀ ẹ̀ ní gbàgbọ́ yẹn ọlọ́run bá táwọn onímọ̀ kan bá di wọn lọ sí kúnà fìlẹ̀ ẹ̀mí yẹ kó àwọn onímọ̀ táwọn onímọ̀ bá di gan ìdáwọn ó máa sọ ti wọn ni pé ah, olúwa àwa nígbàgbọ́ kúló mẹ́lẹ̀ ń yọrọ̀ bìnà kò lè yá wọn náà ọlọ́pàá fún wa ní àgbáyé ọ̀ sábàbí ẹlẹ́ẹ̀kejì tí máa ń jẹ́ kí ọ̀rọ̀ fẹ́ dàbí pé halali àti haramu orí ẹ̀ o ní kílàtò náà kẹrí ìyàtọ̀ ń bẹ láàrin kílàtò lẹ́yìn àti kíńlá tó bá tán ọ̀tọ̀ ní ìmọ̀ kéré ọ̀tọ̀ ní ìwò ọ̀tọ̀ tó wá ní sí àgbọ̀ ní kéré ìgbà ní owó àẹ́rẹ́ èèyàn tó yẹ pé ìmọ̀ ló pọ̀ dàgbẹ́ ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lẹ́ tó àmọ́ ìmọ̀ ló pọ̀ kò sí kí ni àgbàhàmù dẹ́kẹ́ kò sáàgbọ̀ yìí tí ọdún tó bá lágbọ̀ yìí àgbọ̀ yìí ò ní ó ràn lọ́wọ́ níbi ìmọ̀ rẹ̀ ìkan ní ìbẹ̀ tí ó mọ̀rọ̀ kó rújú ká ló lágbọ́yé ìmọ̀ ní ìjọba àánú ìkìlì ìbílẹ̀ àgbọ́yé òun ló kó bá ana kọ irú nìyí torí ó ló ìlú ádámà ọlọ́run fẹ́ kọ́ máa ní kéwì òkú ìgbà rẹ̀ lọ́wọ́ ádámà ó wá fẹ́ kọ́ọ̀lá kọlọ̀tánì minnar wọ̀kọlọ̀tọ́ nítí ó ní èmi jọ tó dámi àti ibi ẹ̀rọ ọ̀pọ̀ lọ ti dámi àmì àti ibi iná lọ ti dáyì àmọ́jọ́ tó dáadáma àti ibi ẹ̀rọ ọ̀pọ̀ lọ ti lọ ti so àgbọ́yé tó kù díẹ̀ àgbọ́yé àbọ̀ tíṣe ìtọ́nù ní ó ní pé iná ló lè gbé ẹ̀rọ ọ̀pọ̀ kọjá pé ó púrùbù ìmọ̀ tán mẹ́ ìmọ̀ tó púrùbù ní pé ìmọ̀ ibi tó ti dáadáa mọ̀ ó sọ ìmọ̀ mo ti dáadáa ìmọ̀ ló sọ ó dẹ̀ púrùbù ìmọ̀ pé tó ti dá ìdí níbi kíni ìnà ìmọ̀ ló sọ kalẹ̀ yà ní but ó kọ understanding àti application mọ̀ tó lòun mọ̀ ok ó mọ̀ pé bí náà láti dá ó mọ̀ pé bí àràbọ̀ láti délé èwo ló wà lè gbéra wọn nì nínú méjèèjì kò understand yẹn kò understand yẹn kí ló tó fà á lọ́mú kìláàsù àlùbáríkì من afsadi al'aqida ṣúndọ́ tí èèyàn náà bá gbẹ ó lè ní ìmọ̀ lóòótọ́ tágbọ́ yíò bá jìnnà tó yóò jẹ káwọn ọmọ bàbá lọ rúṣàbí sábàbí ẹlẹ́ẹ̀kẹta àtàkùsírù ti tàdàbùlì èyàn lè wí náà púpọ̀ èyàn lè jẹ́ tó lágbọ̀ọ́yé àmọ́ kó jẹ́ iṣẹ́ pé ọ̀rọ̀ yẹn nígbà tó délé kò ronú sọ̀rọ̀ yẹn dáadáa tí ò bá ronú sọ̀rọ̀ yẹn dáadáa ọ̀rọ̀ yẹn kò dà gbọ́ lọ́wọ́ ìrẹ́ pé àfà tó bẹ́ẹ̀ mọ̀ dá sọ́rọ̀ ọ̀ farabalẹ̀ ó dé ọ̀rọ̀ náà ọ̀rọ̀ yìí ó kì í gbogbo ní ìgbòmí gbogbo ní ìgbòmí ó dá kí máa fẹ́ mú kí ní jẹ haram kí ló sọ ní haram gbogbo rẹ̀ analyze ṣùgbọ́n tó dé ìbájú lọ ilé àtẹ̀síìrì bí tàbí fúrú tẹ̀lé ẹgbẹ́ tó mọ̀ bá fún àbá oníjẹ́ táàmù ò bá ti lè jẹ wàhálà ṣùhárọ̀lá tẹ́rí ọ̀rọ̀ mọ́ ń jọ́gbì náà àfáwà tí wọ́n ti gbọ́ ọlọ́wà tó wọ́n àbá ìṣọ́ ẹwù a lè mọ̀ wá kẹ́lìmẹ̀ ẹ̀yọ̀ kan báyìí kẹ́lìmẹ̀ kan ni wọ́n sì torí ẹ̀ṣà ìṣọ̀tílẹ̀ كان قضيه لي وا سبحان الله الى عرفات وهو علي ما في قوتي وهو هو اللي ممكن يبقى لنا كمان كنا عفا بعد شوي وانا الشيخ العلامه المجدد المحدث ابو عبد الرحمن عبد الرحمن محمد ناصر الدين الالباني نبدا بيتايو àwọn afáà wá yọ ìtàn kan jáde àwọn àmọ́ ń pè ní qissatul waraqati ad-daya'a qissatul waraqati ad-daya'a èmi ká pè ní al-waraqatu ad-daya'a missing paper ibi táwọn sọ̀rọ̀ kì í ṣẹgbẹ́ mọ́tàlájúwà mọ́tàlájúwà tó yìí kì í ṣẹgbẹ́ rẹ̀ tíra wa kún bẹ́ẹ̀ bákan tíra kún bẹ́ẹ̀ kìí ṣe irú àwọn sẹ́ẹ̀bù tá a kàn sí mọ́sábà ní ìdí mọ́bí àbọ̀ àwọn sẹ́ẹ̀bù tí wọ́n kan àjà títí wa kún bẹ́ẹ̀ ládùúgbò yìí. sheikh Albani wà ẹ̀ma fún wa àwọn ká tíra kan lọ ẹ̀ma wọn dáhùn àbá bọ́ tó èyí ti ìwọ tó ọba tí ìbálẹ̀ ayára ẹgbẹ́ yẹn ló rọ̀ mọ́ tó bá ti ń dọ́rọ̀ sí àwọn àbá wa àwọn àbá òkòtò abẹ́fà àwọn pàtírà lọ wọn ní bọ́sẹ̀ pàtírà lọ yóò gbà yìí fún ọkùnrin náà àwọn pàtírà dáa ní kò ewu kárí ẹ̀ lọ wí kẹ́ẹ̀sì wa expect pé next page nǹkan tó yẹ kí n bá mẹ́rin tàbí next page yẹn page yẹn wá ní ìtura yìí page yẹn ọ̀sẹ̀ yìí ó ṣe kí ni ó ní ìtura. ayé wa ṣe Ah, nọ́mbà yẹn wọ́n Ah, á page yẹn ti ní ìtura péèjì tó ní péèjì tó ní ìfihàn làwọn àfáà máa ń pè ní àlùwárọ́kọ́ tún àbúrò àyà wárọ́kọ̀ tó sọnù wárọ́kọ̀ yìí bàbá ìwà ni á péèjì tó ní ìfìyẹ̀lẹ̀ wà ilé tó jẹ́ pé tí mo kà lọ́wọ́ yìí kó lè jẹ́ kí kó lè bá a bára wọn lọ kí mọ́ kà láàbọ̀ jẹ́rí torí pé àlùbá ní fẹ́ wá pé ń fa ẹ̀yọ̀ kan kí sì sí gbogbo tílà tó wà ní láìpẹ́ ní wọ́n lọ sí ìwà ìṣe ìwà ó sì fi gbogbo oko tílà tí ń bẹ ní láìpẹ́ lè látòkè délẹ̀ láti òkè déjì ìdẹ̀mọ́ gbogbo tílà tí ń bẹ ní láìpẹ́ including àwọn bí tọ́lọ rẹ̀ kó àwọn pépà àwọn tílà dákò àdáàbò tó kó sí gbogbo ẹ̀ ló fi lẹ̀ kí ni wá just one page ẹ̀wọ̀n iṣẹ́ dáwọn pàtàkì àwa ọlọ́mọ tí òṣèlú tọ́lọ́ ìwà kàdúrà nílẹ̀ tí ò ní lówó ó kàn gbé tẹ́pẹ́tẹ́ nípa ti ọ̀nà yóò wá pín ìmọ̀ àbọ̀ ló máa gbé sójú yìí ló mọ̀ spread data. ṣùgbọ́n ní mo ṣe táwọn àfa àwa ń ṣe nígbà táwọn àfa àwa ń ṣiṣẹ́ báyìí ìwọ tí wọ́n wá pé ààrẹ wọ́n sùn ní wọ́n máa nímọ̀ lórí tó ń ṣe ìwọ náà wá lóòjà àgbà pẹ̀lú ìṣègbèdìbò ọmọ tọ́lọ̀ ń wí báyìí ìwọ náà lu nǹkọ́ ìdí gbogbo èèyàn lò ìṣègbèdìbò ọmọ tọ́lọ̀ ń wí báyìí ìwọ náà wá fi rùn gbálẹ̀ nítorí pé gbogbo èèyàn fi rùn gbálẹ̀ ọ ọmọ tọ́lọ̀ ń wí báyìí ìwọ náà fa tòkòtò rẹ sókè ẹ torí kí ni ọ ọmọ tó ń ṣẹlẹ̀ ń báyìí ìwọ náà gbọ́dọ̀ káàkiri àwọn alálùsù náà àwọn alálùsù díẹ̀ kí lé díẹ̀ jẹ́ alùsù náà ọmọ ìgbẹ̀tún ẹ̀rọ ọmọdé yẹ̀mí jẹ́ mùsùlùmí wọ́n náà mùsùlùmí wá mùsùlùmí wá kí ni káàbọ̀ ń gẹ ọmọdé jẹ́ rẹ̀. nínú àwọn sábàbí tí mo ń fa kí ọ̀rọ̀ ooru tó ooru lòun sáàbí kan tó wà níbẹ̀ tọ́rọ̀ yìí nígbà tó yẹ tí ọba yìí kọ́lọ̀ kó sọ̀rọ̀ àti kò mọ̀ èyí ló ń lò. ẹ̀rọ ìgbà àwọn àkọ́kọ́ mi òun náà dúró gbọ́dọ̀ yìí náà fíyàn lẹsí ìjẹrẹ rẹ abẹlé yìí pé sóòkù lọkọ sóòkù kéèyàn lámì ẹwù ọ̀nà òní ìwọ̀n gbà olùdókòrò bá délẹ̀ kéèyàn wá bí ní pé ní mo ti sọ yìí òun náà dúró gbọ́dọ̀ tó tọ ọ wà máa wú ẹni tó ṣe àtọkọ tiẹ̀ tipátipá èyí ò lóun ní irú àwọn yìí yóò àti ọjà àti pé ọ̀rọ̀ wà láti ọ̀rọ̀ yẹn lójú ọ̀rọ̀ yẹn ò lójú o àmọ́lá pé kò sáàfẹ́ ju tó dì mú lẹ̀ bí wàá múra kankankankankankankankan yóò múra gírí o yóò wá mọ́ mọ́ lọ́mọ́ lọ túwìtì àwáyà kùránì yìí mọ́ lọ túwìtì ọ̀rọ̀ anẹ́gbẹ̀wá Muhammad kó bá lè máa jẹ́ kọ́rọ̀ yẹn máa lùkù bíi pé àbọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ rújú ọ̀rọ̀ yẹn kí ẹ̀ gbọ́dọ̀ wò ó bá wọn. ọlọ́run ṣàlùwọ̀ ìkànnì àwọn àgbà àbáwọn jára nílẹ̀ yorùbá yìí àgbáyé ó rà bá àwọn tó máa ń dìgbẹ́ di ah, àwọn èèyàn náà ṣogun ìwọ́n dá wọn lé wọ́n ṣogun ló nínú wọn lọ ṣé ìlànà ìgbàgbọ́ yìí. kódà wàhálà àwọn tí báwọn yorùbá ló lè ṣe yẹ àwọn àṣe lẹ́kṣọ̀ lẹ́kṣọ̀ nílẹ̀ tó ṣùkàn àbíkú lé ọba sọ̀rọ̀ fún mi ẹ̀yin afá àgbàrò ìgbẹ́ lọ́lọ́ ẹ mẹ́jà mọ túwìtì alukurani mọ́ ọba ìdìfẹ́ bọ̀ wa? ẹ mẹ́jà túwìtì alukurani mẹ́jà dúró ti ẹ̀ka tó èmi ó ọjọ́nù èmi ó sọ̀gbọ́n mọ́ o gbogbo ẹ̀gbọ́n ẹ̀mọ́ sọ̀gbọ́n èmi ó sọ ọmọ tèmi o èmi ti jáwọ́ o bí ti sọ́nù bá gbogbo ògúnlá ògúnlá bá bá èmi ìlú ọ̀gá ìyọ̀ká fún tèmi o ẹ̀yà àbá àlójúkù náà ẹ̀mọ́jẹ àmọ́ tíìtì àlùkùrá nìyí oní àlèkè o súnmọ́ ẹ̀jẹ̀ kọ́rọ̀ tó jáde látara bẹ̀rẹ̀ olóògùn ní ìlú nígbà tó wà bẹ́ẹ̀ gbé ọ̀rọ̀ jáde ojú àwọn náà tó wá pè àbá àtàwọn kàràmọ́ tó wọ́n mo rí bíbí èyí báyìí ẹ̀rẹ̀ sọ báyìí báyìí tí bá gbé jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹ̀kọ́ ló kó sàmì wa tí èèyàn bá ti ní sóògùn lọ́kọ̀t ẹ̀mí tí ò da onímọ̀ ń múyàn nígbà ó lè gbé ìdáǹsì àgbọ̀dọ̀ wẹ́rì tó sọ̀kọ̀ jẹ́ bí wàá gbọ́dọ̀ wá mọ ọ̀rọ̀ tí ò jọ́ èyí tó jọ́ yóò kàn fún gbogbo ẹ̀jọ́ láti lè fi láti lè fi sọ̀pọ̀tì ìlànà ìgbà àwọn àti kí wọ́n pa kọ́ọ̀dà ọjọ́ tó lọ́wọ́ àdéhùn yìí adẹ́pẹ́ méjì láàbù ẹja tó bá yẹ ní ìyá àwọn àti ìwọ ọ̀rọ̀ ìgbà méjì ọ̀kọ́ ọ̀rọ̀ ìgbà méjì ó ṣe àlékún màmá ẹ̀kọ́ ọlọ́run ajẹ́ àpò àpò yálò ìwọ lẹ́yìn wọn lọ kúrò tí bá wá ṣe rán fún wa pálí ṣe fún wa tẹ̀lé ìlú bàtà lẹ́yìn wà tẹ̀sí lọ́rọ̀ tó wà láti tẹ̀ sí ọ. má ti jẹ́ kí irú àtúntọ́ wọ́n ti dàrú àwọn olú wọ́n ti dàrú àwọn ọ̀làlọ́ àlùkẹ́rì. àádọ́ orílẹ̀ yìí náà ẹ̀ àwọn àkọ́yẹ àdéhìí tó kú iṣẹ́ ọ̀la àmọ́ ìṣòwò ní ẹ̀kọ́ tí wọ́n lọ mẹ́jọ. àwọn àgbẹ̀lẹ̀ wọn máa ń lè kọ́ ọ̀rọ̀ ìwé ìwé ìwé ìwé a ba su sha